you up on me. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأصلي وأسلم على أشرف المرسلين نبي جاء بالقرآن كالشمس في دعاها وجاء بسنتك القمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبط في ظلمة الليل إذا يغشاها وعلى آله وصحابه الذين نصروا في دين الله وهاجروا معه فنيم المهاجرون ونيم الأنصار اللهم إن العجر أجر لآخر فاغفر للأنصار والمهاجر بأفو فبولوا ọba wa ẹ̀dá adúpẹ́ fọbọ́ ọlọ́run ọba wa ẹ̀dá tó jẹ́ ká fojú karọ́mọdọ́nà adúpẹ́ fọbọ́ olúwa adúpẹ́ fọlọ́ fọbọ́ olúwa ọba àwa ẹ̀dá adúpẹ́ fọbọ́ olúwa ọba àwa ẹ̀dá tó jẹ́ ká fojú kan rọmọdọ́nà adúpẹ́ fọ́bọ̀ olùwà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tààlà jalalibákí ọba tó dẹ̀mí wá sí látẹ̀sìn títí tó fi wá di ọdún ni tá a fi wá wọnú rọmọdọ́nà ọdún yìí tí ń ṣe rọmọdọ́nà ọdún fourteen forty four ọlọ́run mọ́sá wọlé àtijọ́ kẹsàn-án sórí ọlọ́run mọ́sá gbọ́ pé asáyẹ̀ ọpẹ́ fún wa mọ́sá gbẹ̀yìn wa ẹ̀yìn fún wa kì í ṣe mọ̀ ṣe wà ló fi dá wa sí. Si kìí ṣe pé a ní ìwà kan tó dáa tó jọ ọ́ lójú ló fi dá wa sí kìí ṣe pé àwọn ọmọdé ọlọ́wọ́n bá sì jọ àwọn ẹgbẹ́ wa lọ bí ibà ṣe pé nù fẹ́ rẹ nínú àánú rẹ ló fi kà wá pé ká máa bẹ lókè pẹ̀ lónìí tá a fi wá ń bẹ nínú àwọn tí Ramadan ọdún yìí sojú ọlọ́run wa dúpẹ́ tètè tó ṣe fún wa tó ní àgbà láyọ̀ tá a sọ̀ka ẹ̀ láyọ̀ a tún wá ń dúpẹ́ tọdún yìí tó ní ó sojú wa ọlọ́run abẹ̀rẹ̀ Ramadan náà báyìí lónìí ọlọ́run mọ́sá àjẹkẹ́mi ó ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah atúnbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ètò alọ́dún ni ètò wo ni òun náà ni ètò ramadan lecture ibi tá a ti máa dára alẹ́kọ̀ọ́ tá a máa rán alẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run tá a máa pàṣẹsí ara wa sí ntọ́lọ ní ká wá ṣe láyé ń bí látara wípé ọlọ́run dá wa sáyé láti wá sìn wọn ọlọ́run ni ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn gbòógì òun náà ni oṣù ramadan yìí bá a ṣe wọ́n bá a ṣe ń ta wá bẹ́ẹ̀ ni pé à ń fi àsìkò yìí dúpẹ́ fún ọlọ́run a tún fi àsìkò yìí bí ọlọ́run kọ́ bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ tọba kí ànábì tẹ́tọ́ kí àwọn sọ̀hábẹ́ ànábì gbogbo àwọn àfáwà ńláńlá tó ń gbaṣẹ́ lọ́wọ́ ànábì tó ń fi wọ́n fi sẹ́nà kọ́ gbogbo wa tá a fi wọ́n jẹ́ mùsùlùmí lónìí ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ilé wọn náà ọlọ́run bá mójútó wọn ọlọ́run àwọn ọmọ tó ń fi sáyẹ ọlọ́run bá mójútó wọn gbogbo àwọn kúlà fáwọn wọn látòkè dókè ọlọ́run bá fi sọ̀rọ̀ ẹ̀ sọ wọn ọlọ́run ọ̀làlá ìlà ìlọ́lọ́ ilé iṣẹ́ wa tí wọ́n sọ́ṣọ́ ètò wa lábẹ́ alákòóso dr alhaji sulaiman muhammadul awal ẹgbẹ̀jì tilé tó kó gbómọ̀ṣọ́ ọlọ́run àbáṣekò ibi ọlọ́run fún àbá náà àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara ọlọ́run bá ṣe fún wọn àlékún ìkẹ́ẹ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá ṣe fáwọn òbí wọn ọlọ́run àlékún kúnkún rẹ̀ ọlọ́run ọlọ́run bá fi jíǹkẹ́ aláàjì gbígbàdúrà tó fi sọ ọlọ́sọ ọlọ́run má ya gbígbàdúrà kò lára wọn ọlọ́run ọlá la ilaha ọlá muhammadu rasulullah iṣẹ́ tó gbélé àwọn lọ́wọ́ ni pé kí wọ́n mọ tọ́jú àlàáfíà àwọn èèyàn láyé lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàdàgbà tí ń lọ síwájú wọn tí ń lo product wọn tí ń bá wọn lára mu àìní bára wọn lára mu mọ́ ọlọ́run mọ́ ṣe ṣàdáwò fún ọlọ́run ọlọ́àjọ kan sọ ọ̀rẹ́ ọlọ́run wọn la pé arákùnrin náà bàbá náà ń náwó ẹ̀ sójú ọ̀nà tọ́ ọlọ́run gbogbo ohun tìrẹ ọlọ́run bá fún un ní fi ń ṣe akitiyan sójú ọ̀nà tìrẹ ọlọ́run ọlọ́run ẹ̀mí gún àlàáfíà ara bá a ṣe fún wọn ọlọ́run mọ́jẹ̀lẹ́sẹ̀ wọn ó jóná iléeṣẹ́ sulawag nigeria limited káàkiri gbogbo àgbáyé ọlọ́run máa bá a pẹ̀lú wọn ọ̀làlá ìlà ìlàlá tí iléeṣẹ́ náà ń produce gbogbo náà ti mọ̀ á tún máa wí àwí tó wí láàmú wí àwọn náà wọ́n produce láwàfin tí ń jẹ́ àgbo tilẹ̀ wá ń bí tí ń ṣe àmójútó tí sì ń ṣe tí ń jẹ́ ìbánijà fún gbogbo tí ń jẹ́ àgọ́ ara léyìí tá a mọ̀ sí nǹkan jẹ̀díjẹ̀dí lọkùnrin lè lò obìnrin lè lò gbogbo ẹni tí ń máa ra láwàfin tó bá ní jẹ̀díjẹ̀dí kó mọ̀ lọ́ọ́ ra láwàfin yóò máa rí ìyanu ọlọ́run lára egbòogi náà àwọn náà ni wọ́n ṣe one stone tí ń ṣiṣẹ́ fún oníranran ibà àwọn náà ni wọ́n ṣe sulafin gbogbo ohun tí ń jẹ́ oríṣiríṣi tí máa jẹ́ ìbálá tí máa jẹ́ ìpèníjà ní àgọ́ ara iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn iléeṣẹ́ náà ọlọ́mọdé ojú náà aláìlá ilọ́lọ́ ọlá muhammad rasulullah ọlọ́run gbogbo ohun tó ṣe fún bàbá náà ọlọ́mọjọ parí lójú wọn ọlọ́run mọ́jọ parí lẹ́yìn wọn ọlọ́run jíta àwọn ọmọ wọn jù bẹ́ẹ̀ lọ ọlá aláìlá ilọ́lọ́ gbogbo àwọn olùtẹ́tí wa àti gbogbo iléeṣẹ́ tí ń gbé wa jáde tọ́jẹ́ iléeṣẹ́ nígbàtí tó pé àwọn náà ni wọ́n máa rìkọ́dù ọdọọdún ọlọ́run máa bá wa kún wọn máa bá wa tẹ̀ wọ́n jílẹsẹ náà gbòòrò káàkiri ọlàlá ìlà ìlọlọ ẹni tí ń jẹ́ olùdarí ń bẹ tó ipá náà wọ́n máa ṣe akitiyan tá à ń pè wọ́n ní orúkọ nígbàtí ọlọ́run ọmọ wọn ju àwa lọ ọlọ́run mogun tó wọ́n fi bá a ṣe fún wọn ọlàlá ìlà ìlọlọ ọlà Muhammad rasulullah àti bọ́nú ètò náà nìyẹn ètò wa ètò Ramadan lecture ètò àkọsí ni pé Ramadan káàbọ̀ oṣù alibarika oṣù tó ga jùlọ ní gbogbo oṣù marhaba bika ya Ramadan. مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان يا كرة العين للإنسان يا كرة العين للإنسان أتى هلالك للأقوام على نهاية من شعبان àǹkì oṣù oṣù alálùbáríkà oṣù tó ga jù lọ́run gbogbo sọ́lọ̀ ń dá tí ń ṣe oṣù Ramadan oṣù usa usa àǹkì ọkọ ààbọ̀ máa wọlé máa rọra àwọn náà ti múra dìọ́ èrè yẹn gbogbo awa mùsùlùmí aye gbogbo awa mùmìnà ayé gbogbo àwa gbogbo aláti ti a ní ìgbà tí oṣù ṣàbánù tẹnubọpo láti mọ̀ pé ó ti dé dídé rẹ̀ yìí káàbọ̀ sínú ìgbésí ayé wa káàbọ̀ láti wá ṣe àfọmọ́ gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ wa èyí tá a ti pati lẹ́sìn nínú iṣẹ́ eré tó jẹ́ sí pé ńgbà tí oṣù tún dé látúnnawọ́ re ọlọ́run gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tá a ṣe àfi àlùbáríkà oṣù náà bẹ̀rẹ̀ ọlọ́run pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ṣàánú ọlọ́run ọ̀làlá ìlà oṣù náà dé níta látara yìí pé ó wá fi wá mọ̀nà kún ìmọ̀nà tí ń bẹ lára wa kí ni tí ọlọ́run se ká yi ṣe ní oṣù yìí kò sí ní tọ́lọ̀ ń pa aláṣẹ ká máa ṣe oṣù tó wáyé pé ká tún lékún ní ìbáàdà ká lékún ní ìsìn ọlọ́run ká lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba òun ni ọlọ́run ká wá ṣe oṣù yìí látara bẹ́ẹ̀ ẹ̀yin olùgbọ́ wa ẹni ọlọ́run ká oṣù yìí ọlọ́run gbé kalẹ̀ fún wa ipe ìkóra ẹni níjànú tí ó bá ti di alẹ́ ipe àárí oṣù Ramadan ó lé a ti bẹ̀rẹ̀ ìsìn ọlọ́run ọ̀tun nìyẹn kún ìsìn ọlọ́run tá à ń ṣe tẹ́lẹ̀ ǹjẹ́ àwẹ̀ tá ń gbà yìí ǹjẹ́ ànábì kan ronú pé ẹ máa gba àwẹ̀ ní àbótí ẹ̀ ní ìdí pàtàkì tọ́nà fi ní ẹ gbà sanabi lọ́kàn jíjọ́ kan lónìí ẹ̀yin sọ̀hábà mi ẹ wá ẹja máa gbà ẹ̀ fọ́lọ́run àbọ̀lọ́run fúnra rẹ̀ lọ́pàá ànábì láṣẹ kó máa gbà àwẹ̀ ààwẹ̀ gbígbà yìí ọlọ́run ọlọ́pàá ànábì wa Muhammad láṣẹ pé wọ́n gbà látara wípé ọlọ́run fẹ́ mú àwọn nǹkan kẹjá látara ààwẹ̀ tá a bá ń gbà a jẹ́ mùsùlùmí à ń kírun tẹ́lẹ̀ àmọ́ kì í ṣe ojoojúmọ́ fi ní ká máa gbà ààwẹ̀ ọlọ́run kàn mú oṣù kan jáde nínú àwọn oṣù méjìlá tó dá sínú ayé ibi gbà eléyìí tí ọlọ́run wá ń sọ pé àwọn tí ó tún mọ wá sáyé gbà tí rẹ ọba sí láyé mọ sọ fún wọn kọ wà nú àkọọ́lẹ̀ pé badáwùdó bẹ la èmi náà ṣe àyítọ ní ọ̀rọ̀ jí mi bisimilahi rahmani rahim olúwa bá sọ fún wa yìí pé ya ayyuhal ladina amanu kutiba alaykumu siyamu kama kutiba ala ladina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudatin. فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. ọlọ́run ní rẹ̀ Muhammad bá ń sọ fáwọn olùmọ̀ rẹ pé mo pè wọ́n pé ayúwá ladínà àmánú ọlọ́run ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbèmí ọlọ́run bá gbọ́ tẹ́ ẹ nígbàgbọ́ sí mi pé n tí n bá sọ fún yín ẹ tẹ̀lé n tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu òjíṣẹ́ mi tí mo rán sí yín ẹ gbàgbọ́ ẹ ní sọ pé tí ẹ ní wí yẹn torí pé tá a bá fẹ́ báyàn sọ̀rọ̀ láyé ẹni tí ó gbọ́ ni yé ẹni tó nígbàgbọ́ sí ni làá bá sòdodo ọ̀rọ̀ ẹni tí ò nígbàgbọ́ sí ni á fi kalẹ̀ ni ọlọ́run ti rí pé gbogbo mùsùlùmí ayé nígbà tá a kúrò nípò mùsùlùmí tá a bọ́ sípò mùmíní àti gbà gbọ́ àti gbọ́ lọ́n gbọ́ dọ́kàndọ́kàn wa lọ́lọ́n fi ní yá ayọ́ alladhina amanu ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́nú ara yín ẹ rí mi ọlọ́run sójú àmọ́ ẹ rí Muhammad tí mo rán sí yín ẹ sì gba Muhammad náà gbọ́ pé ọlọ́run ló rán níṣẹ́ èmi ọlọ́run ò ṣe é rí àmọ́ ẹ gba ànábì tẹ́ ẹ rí ẹ gbàgbọ́ ọlọ́run ni mo pè yín kí mo pè yín sí kutiba alaykumu shiyamu ọlọ́run ní aṣẹ ààwẹ̀ ní ọ̀ràn àyàn fún yín kẹ́ ẹ máa gbà ààwẹ̀ wo la ṣe lọ́ràn àyàn fún yín ká máa kó tìbà aláàládé nàmí nǹkan bólé kan ẹgẹ́ bá a ti ṣe lọ́ràn àyàn fún àwọn tó ṣáájú yín tí wọ́n ti wá sáyé síwájú nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ayin ààwẹ̀ fáwọn náà táwọn náà ń gbà lásìkò tiwọn ó ní báwọn náà ṣe ń gbà ààwẹ̀ tiwọn àwọn á lọ́ràn àyàn fẹ́yìn náà kẹ́yìn náà lè bá àjàlùbáríkà táwọn náà jẹ síwájú tiyín la'allakum tattaqun ọlọ́run lé àṣẹ bẹ́ẹ̀ fún yín kẹ́ ẹ lè bẹ́ẹ̀ jẹ́ kẹ́ ẹ lè bá jẹ́ tí ọmọ páyọ̀ ọlọ́run lóòrèkóòrè tẹ́ ẹ bá ń gbààwẹ̀ ẹ máa páyọ̀ ọlọ́run nígbà tẹ́ ẹ ń bẹnu àwẹ̀ láàárọ̀ àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ nírọ̀lẹ́ àwẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ sínú lálẹ́ ẹ páyọ̀ ọlọ́run kódà gbàtẹ́ wá sínú tán ìbẹ̀rù ọlọ́run máa bẹ̀rẹ̀ ara pé oṣù yìí oṣù àlùbáríkà ni oṣù yìí oṣù àbẹ̀wọ̀ ni oṣù yìí oṣù téye wùwà kíwà nú ẹ̀ ni oṣù yìí ose yẹn máa jáwọ́ kò níbi ni na tàtàkùn kẹlẹ́bàjẹ́ ní tí ó máa páyọ̀ ọlọ́run láfi ní ẹgbàá àwẹ̀ náà ọlọ́run á ní àwẹ̀ wo la ní fi gbọ́ ọjọ́ ayé gbà àwẹ̀ lọ àní ẹgbà rẹ̀ náà fóṣù mẹ́ta àní ẹgbà fóṣù mẹ́rin àní ẹgbà fóṣù márùn àní ẹgbà fóṣù mẹ́fà ọlọ́run wá ní àwẹ̀ ta ní ẹgbà ó ọlọ́run ní àwọn ọjọ́ kan ni tá a ti ṣe òǹkà rẹ̀ a ti gèsẹ́ẹ̀tì ẹ̀ fún yín ó ti wà limited ọjọ́ tẹ́ fi gbà wẹ̀ àsìkò tẹ́ fi gbà wẹ̀ ó ti ní gbèdéke àsìkò tẹ́ fi gbà wẹ̀ náà màdúdá ti ní a ti ṣòǹkà rẹ̀ fún yín ọgbọ̀n ọjọ́ péré náà ni àbí kọjá mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run ní ta ní ẹ fi gbà wẹ̀ náà nìyẹn láàrin oṣù kan nínú oṣù méjìlá ti ń bẹnu ọjọ́ ayé ọlọ́run wá ní fàmà ń kẹ́hìnà mí kún márùn-ún ìdọ̀nì awàlà àsàfàrí ìwà ṣeéṣe kárí inú onígbà tó sùn yìí lé tóṣù yìí bá láyé ìwọ̀n à lórí àìsàn bóyá àìsàn ni àbí àìsàn tó wo mọ́lẹ̀ ni àbí èyí tí ò wo mọ́lẹ̀ ṣùgbọ́n kò lè gba àwẹ̀ náà àwọn aláṣàfarí abẹ́ni tí ń bẹ tóṣù yìí bá ilala ọlálàáfíà àmọ́ ìlàlàáfíà rẹ̀ kò sínú ilé rẹ̀ ń bẹ lórí àjò ń bẹ lórí ìrìn àjò lé Ramadan ti lé àti bọ́ sínú àwẹ̀ gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ nínú irú èèyàn tí ọba fọ́ọ̀lù síbẹ̀ ọlọ́run náà gbé ìdẹ̀kùn kalẹ̀ fún ọ ìsìláàmù tọ́lọ́ ní ká ṣe kìí ṣe ìsìláàmù pákàleke kìí ṣe ẹ̀sìn fìtínà kìí ṣe ẹ̀sìn tí máa kó nira bá ni nítorí pé ọba tó dá wa ọba tó fẹ́ràn ìdẹ̀kùn ni kò fẹ́ràn nira fẹ́nìkan ọlọ́ni àyà máa ma adúdáàtìn fáwọn kẹ́hìnà mi fa ìdàtọ̀ mi ni àyà mi ni ó kárọ̀ ọlọ́ni ń tí àwọn dókítà ti fún ní advice medical report sọ fún yín pé o gbọ́dọ̀ gba àwẹ̀ ìgbà àwẹ̀ rẹ yóò kó ìnira bá ó sì lè ṣokùnfà tí àìsàn náà tí ó fi lágbára sí lára rẹ àbí ìgbà àwẹ̀ rẹ ó lè ṣokùnfà tí ó mú ẹ̀mí rẹ lọ àbí ọ̀nbẹ lórí àrìn àjò kò rọrùn fún ọ láti lè wá jíjẹ múmu tó fi gbà àwẹ̀ bó ṣe rí sáàrì jẹ bó ṣe rí sínú jẹ kò rọrùn fún ọ àbí bẹ́ẹ̀ kọ́ orí ìrìnàjò táwọn wáyé ìrìn àjò tó ní fìtínà nù ni ọlọ́run ní kò fà wẹ́lẹ̀ fà ìdá tó mìíràn àyà mìíràn ọ̀kara gbogbo ọjọ́ tó fi ṣàìsàn yẹn àbí gbogbo ọjọ́ tó fi wà lórí ìrìn àjò yẹn tí ò fi sí níbi tó ń gbé tó sí ní gbogbo ìwé rẹ tí ò jẹ́ káàwé ọrọ̀rùn fún ọ fà wẹ́lẹ̀ tí oṣù yẹn bá parí tán dá àwẹ̀ náà padà kó san àwẹ̀ náà padà ẹgẹ́ bí èmi ọlọ́run ṣe gbé kalẹ̀ fún yín ọlọ́run ní wàhálà ládé ìnáyó tí kò náà fídíà tó ń tọ́ àmú mẹ́sẹ̀kẹ́ ọlọ́run ní àwọn tí ò lè gba àwẹ̀ yìí tí ọjọ́ orí wọn ti lọ àbáyìsàn ni òjé kí wọ́n lè gba àwẹ̀ náà ẹni tí wọ́n mọ̀ sínú àwẹ̀ ni kí wọ́n mọ̀ fún àwọn aláìní lóúnjẹ níjojúmọ́ ọjọ́ àwẹ̀ yẹn àwọn àfa gbé kalẹ̀ ní ọ̀nà tá a lè gbà máa ṣe fídíà tó ń tọ́ àmú mẹ́sẹ̀kẹ́ ọ̀nà tá a máa fi fún àwọn aláìní lóúnjẹ jẹ ọmọ fún wọn ní ti ìsàárì ọmọ fún wọn ní ti ìsinu àbí owó ló lè fi ṣe ni fún wọn ní owó tó tó ṣe oúnjẹ tí wọ́n fi ṣe ìsàárì tó fi ṣe ìsinu torí pé wọ́n lágbára àti ìgbà àwẹ̀ náà ọlọ́run ní ìdẹ̀kùn tó ṣe fún inú fáwọn tatọ̀ wà khairan ọlọ́run ní gbogbo ẹni tó bá wá lóun fẹ́ gbààwẹ̀ tó rò pé kó wọ́n gbààwẹ̀ ìnira yóò pọ̀ débi kó wọ́n lè mọ̀ gbà kó wọ́n gbà kó wọ́n bá gbààwẹ̀ fa wà khairun lahu ọlọ́run ní ọ̀dà fúnrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní wà á ń tẹ̀sùn mú khairun lakum ọlọ́run kẹ́ ẹ gba àwẹ̀ bí mo sì ní ẹ gbà yẹn khairun lakum ìmọ̀ fi ń lóore fún yín wa an tasumu khairun lakum kẹ́ ẹ gba àwẹ̀ bí mo sì ní ẹ gbà khairun lakum òun ní fi ń dóore fún yín in kuntum ta'lamun tẹ́ ẹ bá mọ oore tí ń bẹ níbi ìgbà àwẹ̀ tí mo ní ẹ gbà tẹ́ ẹ sì mọ àǹfààní tí ó padà jáde fún yín lẹ́yìn ìgbà tẹ́ bá gba àwẹ̀ náà tán tẹ́ ẹ sì mọ ẹ̀san ńláńlá tẹ́ gbàdúrà ọlọ́run ọba olólóore fún yín kẹ́ ẹ gba àwẹ̀ náà ọlọ́run sọ eléyìí fún wa ààrẹ wa náà ní ká gbà tó fi tọkọ síwájú ọlọ́run wa fẹ́ lamọ́lẹ̀ ọ fẹ́ yán àwẹ̀ náà fún wa ọlọ́run ní ṣáàrù ramadan alladhi unzila fihi al-Qur'an hudan linnasi wa bayyinatin minal huda wal kàn. ọlọ́run ní ṣáàrù ramadan ọlọ́run ní oṣù mo ní ẹgbàá àwẹ̀ náà ní oṣù ramadan gbogbo oṣù mọ́kọ̀ọ̀kan láyókù ìǹsọ wọn ní ramadan ó lóko tèmi ọlọ́run bá sọ wọ́n ó lóko tẹ́yìn náà ń pè wọ́n àmóṣù tí mo ní kí ìlétésù rí ọ jáde lẹ́yìn ṣàbán òun náà ni oṣù ramadan òun náà lè máa rí láwòwò sánmọ̀ ọlọ́niṣàrò ramadan oṣù yóẹsẹ̀ yóẹsẹ̀ tí mo ní kẹ́ ẹ gbà wẹ̀ nínú ẹ̀ oṣù wo ni aládé onze láfi ilé koran nínú oṣù yìí gan ni mo sọ alukurani kalẹ̀ fún aṣáájú yìí tí ń ṣe anabiwa muhammad kó fi alukurani jíṣẹ́ fún ìfẹ̀yìn ara ayé inú oṣù yìí mo sọ constitution kalẹ̀ fún ẹ̀yin ará ayé àkọmọ̀nà tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi ní ṣìnà ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi wà lójú ọ̀nà ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi ní ṣẹ̀ṣẹ̀ gbé ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi mọ ẹ̀tọ́ fẹ́lẹ̀tọ̀ ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi mọ ìwọ ara yín fúnra ara yín ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi mọ ìwọ èmi ọlọ́run tí mo dá yín sáyé ohun tẹ́ ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ̀ fi gbọ́ àgbọ́yé ìwásáyé yìí gan-an ǹjẹ́ ìwásáyé yìí ǹjẹ́ ìjẹ́rẹ́ ni ìjẹ́rẹ́ lẹ wá ṣe ń bí alukurani tí mo sọ̀kalẹ̀ fún anabi inú oṣù yìí òun náà ni mo ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ṣe lo ayé yín yékéyéké sínú ẹ̀ alladhi unzila fi al-Qur'an ọlọ́run ní huda lin-nasi wa bayyinatin minal huda wal furqan ọlọ́run alukurani tí mo sọ̀kalẹ̀ inú oṣù yìí huda lin-nasi ìmọ̀nà ni fún gbogbo tí ń jẹ́ máa ń ka ìdí pátápátá gbogbo tí ń jẹ́ ìrìn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ ayé alukurani ọlọ́run ní ìmọ̀nà ni wa bayyinatin minal huda wal furqan ọlọ́run ní báyìí náà ti mìíràn lè wú dá àwọn àlàyé tí ó mọ sọ fún wa nípa ìmọ̀nà iná ní bẹnu alukoran wọlé fọ̀rọ̀ kan àti tí ó mọ ṣe òpin ìyà láàrin irọ́ àtòdodo ohun tí ó mọ ṣe òpin ẹ̀ láàrin ìbàjẹ́ àti dáadáa ohun tí ó mọ ṣe òpin ìyà aburú àti oore ní bẹnu alukoran alukoran tó máa fún yìí alukoran yẹn iná mọ̀ fún inú oṣù Ramadan alukoran ìwé mi ọlọ́run ọba ni alukuraani yìí akọmọni mi ọlọ́run ọba ni alukuraani yìí ntí mo ní ẹ tẹ̀lé ń bẹ́ nínú ẹ̀ ohun tí mo ní ẹ jìnnà sí ń bẹ́ ń bẹ́ ọlọ́run wa ní fáwọn máa ń ṣe ìdààmú nǹkan mọ̀ ń ṣaharọ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ ń bẹ láyé tẹ́ ń mélòó òkè tẹ́ ń mélòó ọlẹ̀ máa ń ṣe ìdààmú nǹkan mọ̀ ń ṣaharọ́ ẹnikẹ́ni ti gán ní oṣù yìí àbọ̀ gbọ́ pé oṣù ti lé ohun ọ̀gán ní ẹ̀ ṣùgbọ́n gbọ́ pé oṣù ti lé falẹ̀ yẹ̀ sọmọ́ ọlọ́run ní túláàsì ní kó gba àwẹ̀ náà lópin ìgbà tó bá ti ní àlàáfíà tó sì jẹ́ mùsùlùmí lọ́kùnrin tó jẹ́ mùsùlùmọ́ lóbìnrin tó ti bàlágà ọlọ́run ní ọ̀ràn yẹn ní kó gba àwẹ̀ náà ní ti Ramadan fi jẹ́ ọ̀ràn yẹn nìyẹn bọ́lá wọn bá sọ pé falíyẹ̀ sómu ipe túláàsì kó gbà alukurani ò ní sọ fún wa pé Ramadan ọ̀ràn yẹn ni ṣùgbọ́n lọ́n ńlá mọ́lẹ̀ nu alukurani pé tó o bá ti lè gan ní oṣù Ramadan àbọ̀ ọgbọ́ pé oṣù Ramadan lé falíyẹ̀ sómu yá gbàwẹ̀ Ramadan àwọn owó ni Ramadan di ọ̀nà yẹn fún ẹni tó di ọ̀nà yẹn fún ni mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹni tó di ọ̀nà yẹn fún ni pé mùsùlùmí ti bàlágà tó ti lé lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́kùnrin àbó ti lé lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lóbìnrin alukurani sọ fún wa pé ọ̀ràn yan Ramadan ti dé ó ti dúró lórí ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó o bá wá gbààwẹ̀ tó o sì gbọ́ pé Ramadan ti lé tó o sì rí oṣù Ramadan ò ń jẹ ọ̀sán ò ń sálẹ̀ àkókò nàkísí ọlọ́run ọba nìyẹn gbogbo mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin ọ̀dọ́mọdé lọ́kùnrin ọ̀dọ́mọdé lóbìnrin tó ti bàlágà tó sì ní làákàyè tí èyí ṣe wèrè ẹni tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin tó ya wèrè tó ti bàlágà àwẹ̀ sọ̀nà yẹn fún àwẹ̀ sọ̀nà yẹn fún ọlọ́run ní falẹ̀ yẹn súnmù kọ́yà gbàwẹ̀ Ramadan wọ́n máa ń kẹ́ ẹ̀ nàmárì ìdán àwọn àlà sàfàrí ọlọ́run ní gbogbo ẹni tí máa ń bẹ nínú àìsàn ń bẹ lórí ẹ̀sán Ramadan fi dé àbí ń bẹ lórí ìrìn àjò ọlọ́run tó pààrọ̀ rẹ̀ ọlọ́run tó dàrọ̀ aw ala safarin àbí ń bẹ lórí ìrìnàjò fa ìdátòhùn mi ni àyà mi ni òkàrà ọlọ́run ní kó sóǹkà ọjọ́ míì nínú oṣù tí ó tẹ̀lé gbogbo ọjọ́ tó bá fi jáwé ramadan bóyá ìdí kan lójú ọjọ́ ramadan ni ọ̀n bẹ lórí ìrìnàjò ni àbí àìsàn mú nínú ramadan àbí àìsàn ti ń bẹ lára kí ramadan ó tó dé ọ̀padà wàá rí wòsàn láàrin ramadan gbogbo ohun ti fi sẹ́yìn yẹn fa ìdátòhùn mi ni àyà mi ni òkàrà ọlọ́run ní kó sóǹkà ọjọ́ míì tó fi dá ramadana náà padà yuridullahu bikumul yusra ọlọ́run lóhùn ọba tó dá wa òun fẹ́ ìdẹ̀kùn fún wa ni wala yuridu bikumul usra ọlọ́run lóhùn ọ̀fẹ́ ìnira fẹ́ni kankan tí ń jásí pé ẹ̀sìn islam inna hadha din ẹ̀sìn tó yọ̀rọ̀ ń gbé kalẹ̀ fún muhammad yusirun ẹ̀sìn ìdẹ̀kùn ni kìí ṣẹ̀sìn nira ọlọ́run lóhùn ọlọ́run ọba tó ń dá wa òun fẹ́ ìdẹ̀kùn fún wa ni òun ọ̀fẹ́ nira fún wa tó bá rí bẹ́ẹ̀ wala yuridu bikumul usra walitukmilul iddata ọlọ́run ní ẹ káwọn káwọn sùn Ramadan kó pé ọgbọ̀n gẹ́rẹ́gẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tó wá jẹ́ sí pé Ṣàbánì tó ṣáájú Ramadan pé ọgbọ̀n Ramadan tiẹ̀ ò ní pé ọgbọ̀n ẹgẹ́ bí ìgbékalẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọ̀tọ̀run gbọ́dọ̀ sí gbé àwọn oṣù kalẹ̀ Ramadan máa jẹ́ twenty nine ó máa jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àmọ́ tó wá pé Ṣàbánì tó ṣáájú Ramadan lọ́dún tá a wà yìí tó wá pé wàlẹ̀ tó ké mélòó lẹ̀ ẹ̀dá ta ọlọ́run ní ẹ̀ka òǹkà oṣù Ramadan ta ní ẹ̀fi gbà ẹ̀ka kó pé pérépé kó pé ọgbọ̀n wàlẹ̀ tó ká bèrò lọ àhálà mọ́ àdá kún ọlọ́run ní ẹ̀ máa gbé ọlọ́run bá tóbi fi asina ẹ̀ Ramadan nígbà tẹ́ ń gba Ramadan lọ́wọ́ ẹ̀ máa gbé ọlọ́run tóbi ẹ̀ máa gbé ọlọ́run tóbi nígbà tẹ́ ń gba Ramadan lọ́wọ́ tẹ́ ẹ bá parí Ramadan náà tán wàlẹ̀ tó ká bèrò lọ àhálà mọ́ tẹ́ ẹ Ramadan lónìí tọ́wọ́ àdìjọ́ tẹ́ ẹ fẹ́ lọ sí Eid tẹ́ ẹ fẹ́ lọ kírun rákà méjì táwọn máa kí níjọ́ tí ààrẹ àtẹnubọ́ po ọlọ́run ni ẹ máa gbọ́ lọ́wọ́ ọba yín tóbi àlàmọ́ hádà akún lórí pé ọlọ́run fi yín mọ̀nà láti lè gba ààrẹ rọmọdánà náà lórí pé ọlọ́run fi yín mọ̀nà láti lè mú àṣẹ ọlọ́run ọba ṣe lórí pé ọlọ́run fi yín mọ̀nà nípa pé ọdẹ ẹ̀mí yín sí ẹ máa gbọ́ lọ́run tóbi kẹ́ ẹ máa pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallahu Allahu akbar Allahu akbar walilahi alhamdu ọlọ́run ni ẹ máa wí gbólóyìn gbọ́dọ̀ ya ànẹ́bì ló tún fún wa òun ló fi lé àwọn mùsùlùmí lẹ́nu ẹ máa gbọ́dọ̀ ọba yín tóbi lọ́wọ́lá alákùn tashkurun kẹ́hìnsì lè báyẹn tí ọmọ dúpẹ́ fọlọ́hún nítorí bẹ́ẹ̀ ààwẹ̀ rọmọdánà yìí tá a bẹ̀rẹ̀ yìí ọlọ́mọsá gbà ní ìbáradà fún wa gbogbo ń tá a mọ̀ fi gbà àwẹ̀ náà tí ó fi rọrùn fún ọlọ́mọsá ṣe fún wa adúpẹ́ fún iléeṣẹ́ wa tó gbé wa jáde lábẹ́ dr dr Sulaiman Muhammad Al-Awwal tí wọ́n jẹ́ director tí wọ́n sì jẹ́ chief executive Solawong Nigeria Limited ẹ máa rí wa wò nígbà wáṣẹ̀ lórí Facebook lórí YouTube ní ìkànnì nígbà tí wà yìí ẹ máa rí wa nígbà wáṣẹ̀ ọlọ́mọ́sà pẹ̀lú wa ẹ sì máa rí wa níbi adùn àṣà Yorùbá ọlọ́mọ́sà pẹ̀lú wa ọ̀làlá ìlà ìlọ́lọ́ a tún máa lórí ọ̀rọ̀ Ramadan nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni tó wá ní béèrè ọ̀kan àbí méjì ẹ pè wá sórí zero seven zero thirty sixty five eighty four forty nine lẹ́ẹ̀kan sí ẹ pè wá sórí ìpè yìí zero seven zero thirty sixty five eighty four forty nine ọlọ́run mọ́sá ṣàánú wa. nípa program ata ń ṣe yìí a fẹ́ ju ẹ̀bùn síta èèyàn márùn-ún àkọ́kọ́ tó bá gba ẹ̀bùn wa tó bá gba ìbéèrè wa yóò jẹ ẹ̀bùn ńláńlá wọ́n gba ẹ̀bùn sẹ̀mó àti ẹ̀bùn mílíkì àti ẹ̀bùn ńláńlá míì tà ní kéde látara wípé ìbéèrè àkọ́kọ́ ni wípé olùdarí iléeṣẹ́ sulawog nigeria limited wà yìí a fẹ́ kí ẹni àkọ́kọ́ tó wá mọ orúkọ wọn fún nemu ọkọ wọn gbogbo ọkọ wọn látòkè délẹ̀ kó dákọ rẹ̀ fún wa kó sì sọ ibi tí ìkànnì iléeṣẹ́ wọn fìdí kalẹ̀ sí eléyìí tá a mọ̀ sí headquarter kó sọ fún wa orúkọ bàbá wa tí ń darí ètò yìí tí ń sponsor ètò yìí abẹ́kẹ́ sọ fún wa lẹ́yìn náà gbogbo ohun tí wọ́n produce iléeṣẹ́ wọn afẹ́kẹ́ni afẹ́kẹ́ wọn sọ fún wa kẹ́ ẹ rán wa létí àwọn tó ń pòdúsì nǹkan bíi méje kọ́ ṣàlàyé ẹ̀ fún wa ẹni tó bá ti gba ẹ̀bùn yìí àwọn àwọn nọ́mbà tí ń lọ lójú screen wa yìí ibẹ̀ ni kẹ́ ẹ tẹ́sì ìdáhùn yín sí ẹ dẹ̀ jẹ̀bùn bàǹtàbàǹtà inú ẹ̀bùn tó kéré jù tẹ́jẹ náà ni mílíkì àti sẹ̀mú àmọ́ ẹ̀bùn mi ń bẹ ta à ní kéde rẹ̀ tó pé ẹni tó bá jẹ́ yóò jẹ́ ìkàláyà fún yóò sì jọ lójú nítorí bẹ́ẹ̀ ọlọmọsá gbàdúrà wa ọlá aláìlá ilọlọ iléeṣẹ́ náà ọlọmọ jojúná láíláí ọlá muhammadu ajuri ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifuna wasalamun alal mursalina walhamdulillahi rabbil alamin.